والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá a ṣe fúnra wa nípa kí ni àdìsọ́kàn ti àwọn tó ń tẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni tẹ́ ẹ àmọ̀ sí أهل السنة والجماعة. أتسي àti ṣe àlàyé àti ṣe àlàyé. láti ṣe àlàyé nípa kíni tí àwọn ahlu sunna wal jamaa tí wọ́n ní ní ìgbàgbọ́ sí àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ sheikhul islam ibn taymiya rahimahullah ta'ala wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní wa yuhibbuna ahla bayti rasulillahi sallallahu alayhi wa sallam wa yatawallawnahu wọ́n ní àwọn ahlu sunnati wal jama'a wọ́n nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. wọ́n sì máa mú ẹni wọn wọ́n nífẹ̀ẹ́ àwọn aráalé ànábì sallallahu alaihi wasallam wọ́n sì kà wọ́n kún ẹni wọn wọ́n sì máa pọ́n wọn lé wọ́n á máa ṣàyẹ́sí wọn min rasulillahi sallallahu alaihi wasallam nítorí jíjẹ́ sọ́jẹ́ mọ̀lẹ́bí ànábì Muhammad kí àti ọlọ́lọ́wọ́n bá kó máa bá a. eléyìí ó mú wọn mọ̀ wípé ṣíṣe àpọ́nlé àwọn aráalé ànábì yíyẹ wọn sí bíboyè fún wọn ìbẹ nínú ṣíṣe àpọ́nlé àti àyẹ́sí àti ìboyè fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àti pé pípọ́n wọn lé yíyẹ wọn sí ọ̀bẹ nínú wípé èèyàn ń fi àti ọlọ́run ọba tó wá nínú Al-Qur'an àti tó wá nínú sunna Nabi sallallahu alaihi wasallam èèyàn fi ń ṣiṣẹ́ ọlọ́run ọba ní kánàbí ọ̀sọ̀ fún àwọn àlùmọ́ yìí pé qul la as'alukum alayhi ajran illa al-mawadda fil qurba sọ fún wa ìrẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam pé tí ọlọ́run ọba n ò béèrè owó kan lórí rẹ̀ lọ́dọ̀ yín o n ò béèrè owó ọ̀yà kan lórí ẹ̀ lọ́dọ̀ pé kẹsàn-án owó sẹ́ fún mi o ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti gbowó sẹ́ tèmi ṣùgbọ́n nǹkan tí mo ń kàn tọrọ lọ́dọ̀ yín ni al-mawaddata fil qurba pé kẹ́ ẹ àwọn mọ̀lẹ́bí mi ohun tí mo kàn tọrọ lọ́dọ̀ yín ni kẹ́ ẹ àwọn mọ̀lẹ́bí mi subhanallah eléyìí ìníta nàbí wa sallallahu alayhi wa sallam ti ń tọrọ lọ́dọ̀ wa ká nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn àdìsí wa lọ́pọ̀lọpọ̀ láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ti ń tọ́ka sí pé kí á nífẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí ọ̀hún wọ́n sì sọ àsọtẹ́lẹ̀ eléyìí eléyìí ti ṣe dálé máa ṣe fanfa nípa rẹ̀ torí gbogbo yìí ti máa pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí anábì sallallahu alaihi wasallam tí wọ́n bá jẹ́ tí ń tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi tí wọ́n jẹ́ tó takò tí wọ́n ti sàwọn ẹni tó ń kún fè agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ pọ́n wọn lé agbọ́dọ̀ yẹ wọn sí eléyìí ni ìlànà àwọn tó tẹ̀lé súnà nẹ́bí tó kì í wọn jẹ àwọn gbé wọn gbé hárí tí wọ́n gbé síwájú ní báwọn nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n kórìíra àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lódodo wọn ò nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam nítorí pé ahabbu ba'dan wa karihu akharin wa ghalaw fi man ahabbu wọ́n fẹ́ràn apá kan. wọ́n ti kórìíra àwọn míì wọ́n ti ta ẹnu àlà nípa àwọn ẹni tí wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn àwọn kan bí àwọn ẹni tó dé àrọ́dọ́mà Fátímà ọmọ ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ràn wọn wọ́n kà wọ́n fún ara ilé ànábì sọ̀rọ̀ alaihi wasallam Àlí títí bàbá wọn wọ́n kà fún. wọn ka Hasan àti Hussein wọn kà wọn kún ṣùgbọ́n kíkà tí wọn ka Hussein kún ọkọ̀ já èyí tí wọn ka Hasan kún láì níye ìgbà yàtọ̀ ya tụtụ wọ́n kórìíra apá kan nínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wa alihi wasallam bí àwọn ìyàwó ànábì wọn láwọn ará ilé ará ilé àwọn ìyàwó ànẹ́bí wọn ni wọn ò sí nínú aráalé ànẹ́bí sallallahu alaihi wasallam láti ìyàwó èèyàn bá sínú aráalé yẹn dáwà ni ọjà aráalé rẹ̀. àwọn ẹni tó tẹ̀lé sínú ànẹ́bí sallallahu alaihi wasallam wọn máa ń pọ́n wọn lé wọn máa yẹ wọn dé. lórí bí wọ́n ti tètè sí àwọn aṣíwájú àwọn aráalé ànẹ́bí sallallahu alaihi wasallam al gbogbo wọn àyà bàbá nàbì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ju anabi wa sallallahu alayhi wa sallam lọ pẹ̀lú bí ọdún méjì ọmọ àyà fún bàbá anabi sallallahu alayhi wa sallam ọdún méjì péré fi ju anabi lọ àtàwọn ọmọ Abbas àwọn ọmọ tó bí tí anabi nínú àwọn ọmọ níta abdullah nínú àwọn ọmọ rẹ̀ ní fọdùl gbogbo àwọn ará àwọn eléyìí nínú àwọn ará ilé ànábì mi nínú wọn ni ali radiyallahu anhu àtàwọn ọmọ rẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀. àwọn eléyìí àwọn ni àwọn ará ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tá a bá fẹ́ wọn mọ̀ pété ni ara ilé anabi sallallahu alayhi wa sallam humul ladina harumat alayhimus sadaqa humul ladina harumat alayhimus sadaqa àwọn làwọn ẹni tó jẹ pé ìwọ ló jẹ ike kí wọn gba sàrà gbogbo ara ilé anabi àwọn làwọn ẹni tó jẹ pé ìwọ ni kí wọn gba ìwọ ni kí wọn gba zaka kí wọn pé sàrà lásán wọn gbọ́dọ̀ gbà ṣùgbọ́n ẹ̀bùn wọn gba ẹ̀bùn wọn jẹ látara sàdákà kò sí tí wọn fi ṣe. àwọn eléyìí àwọn náà ni àwọn aráalé Ali àti àwọn aráalé Aqil àti àwọn aráalé Al-Abbas àti àwọn ọmọ Al-Harith ibn Abdul Muttalib radiyallahu anhum gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti ṣe wá nù Sahih Muslim bẹ́ẹ̀ ni àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alukur'an ṣe tọ́ka sí innama yuridu Allahu an yudhhiba ankumu ar-rijsa ahlal bayt níṣẹ́ ló wu ọlọ́run ọba láti mú ìdọ̀tí kúrò lára ẹ̀yìn ara alẹ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ti tọ́ka sí mbẹ́ pé àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run ọba ń sọ nípa wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba pọ̀ ìyá gbaná lọ́lọ́run sọ pé ó wu ọlọ́run láti mú ìdọ̀tí kúrò lára yín ẹ̀yin ara ilé ànábì sallallahu alaihi wasallam Al-Qur'ani tọ́ka sí pé ara ilé ànábì làwọn ìyàwó ẹ̀ ẹnìkan wá sọ pé òun yé sara ilé rẹ̀ ṣé ọlọ́run lágbàgbọ́ ni tàbí àwọn òkú wa ọ̀dájú pọ́lọ́ làgbọ́dọ̀ gbàgbọ́. táwa lọ́lọ́lá jù nínú àwọn ara ilé ànábì sallallahu alaihi wasallam ẹni tó lọ́lá ومع النبي ومحمد صلى الله عليه وسلم أتي حسن أتي حسين أو eléyìí lọ́lọ́lá jù lẹ́yìn náà làwọn yòókù ويحفظون فيهم وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال يوم غدير خم أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي àwọn tó tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam tó ti sọ nípa àwọn ará ilé rẹ̀ wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé ẹ̀fọn wọn lé ẹ̀yẹ wọn sí ẹ máa buyì fún wọn. wọ́n sọ nínú hadith ní ọjọ́ gàdírì ham ọjọ́ omi adágún ham bàtà anabi sallallahu alaihi tó ti á ti dàgbére padà bọ̀ wá sí Mẹdínà omi adágún ńlá kan bẹ tí wọ́n ń pè ní gàdírú ham omi adágún ham ibẹ̀ yẹn anabi sallallahu alaihi wasallam ó kó àwọn sàábé tí wọ́n tẹ̀lé lẹ́yìn ó kó wọn jọ ń bẹ̀ yẹn gbàtà ń padà bọ̀ wọn Mẹ́dínà ní hajj wọ́n ṣe kótóbà fún wọn yẹn ọjọ́ kótóbà tó gùn ó sì yẹ kéèyàn mọ̀ nípa ọjọ́ yìí nítorí pé ọjọ́ yìí làwọn ṣíà ni wọ́n rú aṣọ ọ̀rọ̀ fún gé irọ́ fún eléyìí ìnirọ́ tí wọ́n wé ma lára tó mú wọn máa pe gbogbo tàbí kẹfẹ́ gẹ́gẹ́ bá láyé rẹ̀ ó ti ṣe wá a nídìí láti mọ̀ nípa ọjọ́ yẹn nítorí pé ìṣẹ̀lẹ̀ tí ọ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn táwọn ṣíà lọ ṣẹlẹ̀ ìní wọ́n bíòǹde irọ́ tí wọ́n ti torí rẹ̀ pé gbogbo tàbí kẹfẹ́rì ìní wọ́n bíòǹde ẹ̀rí lórí. lọ́jọ́ yẹn anabi sallallahu alaihi wasallam wọ́n sàlàyé fáwọn sàábì nípa bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí wọn ipe kí wọ́n sọ ìwọ àwọn aráalé àwọn. gàdìrò hàn omi adágún kan ni tó ṣe pé wọ́n máa tún pè ní gàdìrò gàdìrò làgìrò gàdìrò làgìrò ó ń bẹ́ẹ̀ nu ọkọ̀ tí wọ́n tún máa pè é. ó dín díẹ̀ sí jọ́fà pẹ̀lú máìlì mẹ́ta. àyè yẹn alimami muslim rahimahullah wọ́n gbé àdéhùn nípa rẹ̀ jáde láti ọ̀dọ̀ zayd ibn arqam radiyallahu anhu. قال قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بماء يدعى خما قال النبي صلى الله عليه وسلم ودي دباوة سورو ندي يومي كتوان كويني خم بين مكة والمدينة omi yìí ń bẹ láàrin Mẹ́kà àti Mẹ́dínà fahamad allah wa adna ali ó fẹ̀yìn fọlọ́n ó dúpẹ́ fún wa wa'adha wa dhakkar ó sì ṣe ìṣítí fún wa ọ̀ràn wa létí thumma qala lẹ́yìn náà lọ́wọ́ àṣọ ìpè amma ba'd lẹ́yìn náà ayyuhan nas ẹ̀yìn èèyàn ènìyàn kan bíi lèmi náà o. يوشك أن يأتيني رسول ربي فأجيب òjíṣẹ́ olúwa mi fẹ́ẹ́ dé o tí ó wàá máa pè mí lọ tí ń dẹni tó kú tí màá tẹrí gba sọ màá sì dá lóhùn màá fi yín sílẹ̀. wa inni tarikum fikum thaqalayn èmi fẹ́ẹ́ fi nǹkan méjì sílẹ̀ fún yín tó wo jọjọ tó ti pàtàkì. awwalahuma ọ̀kan nínú nǹkan méjèèjì kìtàbù lọ ọ̀nà ní tìrọ ọlọ́wọ́n ọba fíhì húdà wan nur ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ ọ̀nbẹ nínú tìrà yìí fọkúbọ̀ bí kìtàbí lẹ́ àdẹ́gbé tọrọ bá rí bẹ́ẹ̀ ẹ̀yà àti tìrọ ọlọ́wọ́n ọba mú dáadáa o wọ́n tẹ̀sí kò bẹ́ẹ̀ àníkẹ́ ẹ̀dín mú kọ́ dáa fàḥẹ́sẹ̀ àlẹ́ kìtàbí lẹ́hìn azza wa jalla Zayd ibn Arqam ọlá nàbì sallallahu alaihi wasallam wọ́n ti wá lójú kòkòrò pẹ̀lú kíkà àti tìrọ ọlọ́wọ́n ọba mú.

ó yẹ kó sọ fún wa tóró ńlá ànábì wa téèyàn bá ti ṣe ńtọ́ bara lé ànábì lọ́kàn jẹ ọba ànábì lọ́kàn jẹ. سواء أكان الرسول صلى الله عليه وسلم حيا أو ميتا ọdọgba kápá nàbí ń bẹ láyé àbójúkú ọgbọdọ bára lè rẹ lọkàjẹ. ẹ rí pé máa kọsẹ̀ mẹkáníìkì lọ́dún yàn pẹ̀sẹ̀ nídìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dictation fún ọ báwo ló ti ẹ̀kọ́ ọmọ ẹsẹ̀ sáwọn èèyàn ọ̀gá rẹ̀ àwọn ará ilé ọ̀gá rẹ̀ báwo ló ti ẹ̀kọ́ ọmọ ẹsẹ̀ sí wọn kọ́gà ó tó kú wọn náà mà lẹ́yìn ìgbà tọ́gà bá kú wọn náà mà tí bàbá ọ̀gá rẹ̀ bá kọjá tó kí wọn wọn pè tọ́ bọ́mọ ọba ti kọ́ ńsẹ́ wọn pè arorò iṣẹ́ lọ́mọ kọ táwọn pàdé wa lọ́nà ó sunú dúdúdú kò lè pẹ́ káàárọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. so tí wọ́n bá ti nínáwó nílé ọ̀gá rẹ̀ àná tó ọ̀yọ́jú bẹ̀ bá wọn ṣàjọyọ̀ wọn apálá ìmoore ni ọ́ nítorí pé ọ̀gá rẹ̀ ń mi ọ̀yọ́jú bẹ̀ ọ̀gá rẹ̀ ń gbé àwòfọ́mà ọ̀yọ́jú ọ̀yọ́jú ni nínú ayé wa tó ti kó ti sábà bí ọ̀nà tẹ́bi òfin ní pọ́ àbójú bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ ọ̀nà tó fi ní wà kíta ọ̀nà tó fi lè kọ́lé bọ́yá títẹ̀ ń bá pé ọ tó gbé ọ. báwo wá lọ ga ó fi ọ̀nà mọ́ tí ayé rẹ̀ ò fi ní dọ́ta tọ́rùn rẹ̀ ò sì fi ní já sófò anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tí kò tọ́kọ̀ ọmọ wọ rẹ̀ kò tọ́kọ̀ ọmọ wọ àwọn aráalé sóòsì mọ̀ pé ọ̀gá ju lọ asiwaju ju asiwaju lọ àní asiwaju fún gbogbo ọmọ anabi adam anabi muhammed sallallahu alayhi wa sallam tí irú ti ṣe àwọn èèyàn lásán lóru kó lè máa ṣe sáwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam rárá o òrí bá kú káfọ tó kú náà àṣà wọn máa fi ìyá jọ tí wọ́n ní pé kí àpò tó kú tẹ́lẹ̀ náà ọmọ àbá rẹ̀ àbá rẹ̀ olóńgbò ilé àbá rẹ̀ àbá rẹ̀ awọ tá àbá rẹ̀ fi ń kírun àbá rẹ̀ ni bàtà àbá rẹ̀ àbá rẹ̀ ni fi ìbọn gbòmìnà lè tẹ̀ bẹ́ẹ̀ múnilẹ́rù kan ti kọ́kọ́ wà ń bẹ̀ ha abẹ́rẹ́ bẹ́ẹ̀ pé torí pé man allamaka harfan ẹ́n faqad sirta lahu abdan ayyu abd ẹni wá ti kọ́ lára fi kàn dẹrú fún ẹrú bá wò mata sta'badtumul umama faqad waladathum ummahatuhum ahrara Umar radiyallahu anhu onígbà wa sọ àwọn èèyàn dẹrú tó ti pé ọmọlúwàbí nìyá wọn bí wọn sáyé tọ́wọ́ àwọn kò túmọ̀ sí kọ́ ọmọ sà ní físà fáà rẹ̀ o kọ́ ọmọ sà gbé kọ́ ọmọ sì gbé ragá sí wọn ọmọ pé wọn náà ti máa fa wà màlúù ike tó bá tiẹ̀ ní aṣọ bíi rẹ̀ dáṣọ rẹ̀ dá tútẹ̀ tó dùn wò ju tiẹ̀ lọ but o lè ní àlòpàtì bíi rẹ̀ fa fa wàlẹ́lẹ́ ẹ̀yìn náà alimami abu abu yusuf rahimahullah ọmọ ike imam abu hanifa rahimahullah bàbá ti dolùmọ̀ àgbà ní tiwọn náà káàbọ̀ tó kú àwọn náà wà á wò pé ah, ṣé tí ó dìgbà tá a fa bá kú káwọn tó dá a fa ni àwọn náà bá da alákọ̀ kan lẹ̀ kí káwọn èèyàn máa gba kí ó máa lọ gba kí ó Imam Abu Hanifa wọn ò sì tí yọ̀ǹda igi kó náà dá dúró ọmọ pàtàkì gbé ní tìtorí wọn náà ti máa pa tọ́ba jẹ́bi tí wọ́n ti máa ń sẹ́gbẹ́ karamba níní wọ́n kàn wá kórin sẹ́ ní pé táfírì rẹ. tí o bá ti tí ti ń ti ọba sẹ́jẹ́ ń sí ń sí fún ó tètè máa ń tó ṣe. Hanifa rí Yusuf ní àáké ah, náà ti mà bíbẹ̀ kọ́ gbogbo ọba arìnrìn nìkan pẹ́ lọ gbàtà béèrè wọn ní tó máa sọ pé bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ kò rí bẹ́ẹ̀ tó máa pé bẹ́ẹ̀ kọ́ pé kò rí <laughs> tọ nígbà tí Abu Yusuf tí wọ́n dáhùn wọn ní bẹ́ẹ̀ ni ẹni tó ṣe béèrè ni kò rí bẹ́ẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ kọ́ wọn ni àjẹ́ pé àwọn náà tún ní kò fún rí bẹ́ẹ̀. ó lọ tí ní àwọn sòbáàbù Yusuf tó ti padà sí ilé kéwòn ìmọ̀yún kò tí ì jìnnà tó torí ẹ̀ ló ti jẹ́ pé o lè lásọ bí àgbàlagbà ṣùgbọ́n o lè lálùpá tìbí rẹ̀ fa nítorí pé ní sáwọn àti garagaragaragara kó ti mà á kàn pé béèrè kan náà ni wọ́n á dáhùn tọ́ba ti dáhùn ọ̀dà wa tẹ̀kọ́ àwọn tó fẹ́ ti sọ gbogbo àbíyá rẹ̀ ló ti mọ̀ kàn gùn ìbéèrè wa ni sòtò máa ń sì béèrè náà bá lè dá ògbé padà sí lè kíó sanawi ẹ class three lọ àtẹlẹ padà sí pásítọ̀ class one ṣé kò tẹ ẹ máa tẹ́lẹ̀ subhanallah so nítorí délé inú ti jẹ́ pé ẹ ti mọ̀ pé inú àṣà wọ́n pe ọmọ àbá rẹ̀ àbá rẹ̀ kìnnìkan kìnnìkan so ọlọ́mọ ẹsẹ̀rú títí tí ọmọ bẹ́ẹ̀ lọ́nkọ́rọ̀ ọlọ́ngbà lọ́dọ̀ bàbá yìí dákun abọ́ wàhálà ipọ tẹrù ipọ so bó wàhálà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi ìyẹn lọ pé wà nàbí ìyẹn gbọ́dọ̀ pé wọ rẹ fún lára àwọn ará ilé rẹ ìyẹn gbọ́dọ̀ mọ kí ni tẹtí wọn torí kéèyàn ọmọ bàa jẹ pé ìyẹn lùgbọ leyin lẹ́yìn tí anabi sallallahu alayhi ti sọ fún wa gbogbo àwọn ará ilé rẹ.

tó bá ti gbẹ̀mí mi mọ́ èyí ti sọ pé tíkú bá dé ní tẹ̀lé tí òjíṣẹ́ ọlọ́run tí gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run bá dé màá jẹ́ pé nítorí pé tọba pọ̀ tó lónìí jẹ́ pé ọlọ́run ti tún fi kún fún ọ wà lábùdà kan bá dé lọ náà ànábì musa ya mi báwo ọgbà létí mi nítorí pé màláìka kú wá láwòrán èèyàn musa ọ̀dà àmọ́ pé màláìka bẹ́ẹ̀ ni sẹ́kọ̀ọ́ islam ibn Taymiyyah sọ wọn lọ gbà létí ó sì ni àbẹ́yìn náà fẹ́ kú àní ìsinyìí báyìí akramakumullah ìyẹn já sí kan tí lérò kọ́ wájú gbogbo ẹsẹ̀ gbogbo tẹ́wọ́ bó yánnayànna. ibi tó ti ń gbìyànjú àti jáde lẹ́nu kọ́ bá tún yí ọ̀dà kókó ibi tó gbà kọ́ ọmọ pé à ó ti gbàgbé tó gbogbo ẹsẹ̀ kan bo tó tún máa fò bí ìgalà kékeré pé èyí dájú pọ̀ sílé ìbá tó bá múyàn subhanallah bẹ́ẹ̀ náà ni anabi musa aleyhi salam ọgbọ́ sọ́wọ́ gbónára pé à ikú wa o ọgbà létí ojú sì bọ̀ náà tó ojú bọ́ àlékà kú mú ojú lọ sọ́dọ̀ lọ ọlọ́run ọmọ tó tẹ̀lé o nẹ́bí musa báyìí báyìí báyìí ọlọ́run ti dojú rẹ̀ padà ojú padà sípò lọ́sọ̀fún wípé yọ sẹ̀mí ó di wọn ibi tó bá fọwọ́ sí ní ara awọ màálù iye irun tó bá wà ń bẹ ọdún kọ̀ọ̀kan wọn náà máa pa tẹlẹ ọkọ tó bá gbé la ọlọ́run ọmọ Thousand, thousands anabi musa gbé lẹ́yìn rẹ̀ ńkọ́ ó tún kú náà ni tí a máa mú mi lọ báyìí kò sẹ́ni tó fẹ́ kú fa sàmú tó bá ti dé kò sádọ̀gbọ́n sí àwọn anábì ọlọ́run ti mọ̀ fáwọn ó kò ká tó akọ́ àkóró tó dá àjámà kan anábì Ibrahim alayhi salam bàtí màlẹ́kà kú dé tó fẹ́ máa mú náà lọ́wọ́ ní àà àà bíi tèmi kọ́ <laughs> èmi Khalilur Rahman ààyò ọlọ́run tọ́lọ́ ń yàn láàyò bó ni ó ti wá ha mi ó ní à bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á wì ṣùgbọ́n ṣé ààyò kan yẹ kó sá fún ààyò rẹ̀ ó ní à lóòótọ́ rárá kò tọ́ bẹ́ẹ̀ o ó ní ọ̀dà máa mẹ́mìí mi lọ báyìí subhanallah ṣùgbọ́n ìlànà Nabi sallallahu alaihi wasallam sọ fún yín pé màlíkà tí máa gbẹ̀mí ọ̀wà tọ́lá sì dé màá jẹ́ pèrè òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tí máa ń gbẹ̀mí àwọn ẹrú ọlọ́run wà tọ́ba sì wá máa tẹ̀lé. yóò ṣekú ayé tíyẹ ní rọ̀ṣúùlù rọ́bì òjíṣẹ́ olúwa mi màlẹ́kà fún wọn tọ́ka sí bá. nínú àyà al-Qur'an qul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum sọ fún wọn pé màlẹ́kà fún tó ti pa àti fi yín sọ tẹ́lẹ̀ náà pé sásìkò kálukú bá tó kọ́ ọmọ já swíìtì rẹ̀ fún ọmọ wa bá wọ ọlọ́run wọ́n gbẹ̀mí yín gbà tó sásìkò bá tó wọ́n pè ní kíni malakul maut ibi anabi sallallahu alaihi wasallam ni rasulu rabbi òjíṣẹ́ olúwa mi ilé ìtumọ̀ sí kébẹ̀ ẹsẹ̀ lè pe màlẹ́kà kú nù màlẹ́kà kú àbójúṣe ọ̀run ti gbẹ̀mí àwọn ẹrú àmọ́ ọwá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ kò gúnrégé ẹ ti mọ̀ pé tó kọ̀ ọ̀bá gúnrégé àlọ́ fi pè é àbọ̀lọ̀ fi pẹ́ nìkan. nítòsí wàá nú ìgbàwọ́ ọ̀rọ̀ náà tó ní kíni àìsàn ìlú yìí ti àtàrà ìlú. tẹ́lẹ̀ gan ètò mú eléyìí wá gbọ́ fẹsẹ̀ rìn lẹ̀ èyí tó pè lórí sí mi kí ló kọ rẹ̀ malakul maut malaika ikú. tọ́ anábì sallallahu alaihi wasallam wọn ni ẹ̀pá yọ ọlọ́run nípa àwọn ará ilé àwọn. anábì ti fi hàn kó o dásìkò kú bá tó ti parí nù. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ni ọlọ́run bá fún lẹ́sàtà láàrin kó wọn máa bẹ láàrin wa àti kó wọn máa bọ̀ òun sì mú kó wọn máa bẹ pẹ̀lú àwọn alábàárìn tó ga jù fi rafiqil a'la fi rafiqil a'la bẹ́ẹ̀ la anabi lọ sallallahu alayhi wa sallam anabi kú abẹ́ òkú naam ẹ ẹ ń sè méjì ẹ̀ dáhùn ó kú ka abẹ́ òkú sallallahu alayhi wa sallam ó kú wọn á ní ṣé òkú òkú wípé ọ lọ bí irú wọn ti ṣe lọ ni yọ wá padà bí irú wọn dídé padà sẹ́wọ̀n pé ìdúró ńlá ni àbí ìsebẹ̀ náà ẹsẹ̀ méjì ni àti ọba kú kó yọjú mo rò pé yẹn tí ọba kú kó yọjú kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ni ó kù. Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run sọ ń parẹ́ pé innaka mayyitun wa innahum mayyitun ẹni tí ó kú ni wọ́n ṣe àwọn náà sì kú torí ẹ má tan ara rẹ jẹ ìgbé ṣéwù kan àti ṣéwù kan àti màlẹ́kà kan àti ànábì kan wà bọ́ tó o bá fẹ́ kú sórí màlẹ́kà oríṣi méjì lọ wà nígbà tí èèyàn bá fẹ́ kú kò sí pé ṣéwù lọ kan wà bọ́ àbá ànábì kan wà bọ́ pé kíni kí lọ jámá so màlẹ́kà méjì oríṣi méjì ni màlẹ́kà oríṣi kan ọlọ́njọ́ jẹ́ pé náà wà bá wa màlẹ́kà kẹ́ẹ́ wàá rí wọn mẹtẹlbọsọ lódì wọn bí tó bá lè ríran ma nígbà tó bá gbẹ̀mí rẹ̀ wàá rí wọn nú aṣọ funfunfunfunfun lọ inú rẹ̀ ọmọ dùn inú rẹ̀ ọmọ dùn kó o sì lọ nìyẹn àwọn tó bá rí pọ̀ dáràn fáìlì ọ̀daràn lè ń gbé ká yóò rí àwọn mẹlẹ́ka yẹn tí wọ́n wú àánú aṣọ dúdúdúdú tọ́gbani lọ́kàjẹ́ tọ́gbani lẹ́rù ẹ̀ ọmọ gbà lójú gbà ọmọ lù pé

àwọn anijẹ́ wọn bìkan lọ́lọ́ bọ́lọ́lọ́ ó ti kú kò sí anybody anybody tí ó jáde kó tó dijọ́ pé ní alkiyama àyàfi tí ọba ti kú. anabi sallallahu alayhi wa sallam sọ náà dé ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah àwọn là kọ́kọ́ ẹni tí lọ kọ́kọ́ lanu fún jọ pé ní alkiyama amma qabla dhalik fala síwájú eléyẹn ìrọ̀lù yàtọ̀ sí nítorí kọ́ sínú tíra tẹ̀bílígì nìsọ̀ tẹ̀bílígì nìsọ̀ tíra táwọn tẹ̀bílígì máa ń kà torí tíra oríṣi méjì wọn kọ́ fáwọn tíra kan wà wọn ń pè ní hayatu sahaba hayatu sahaba wọn pè léyìn báwọn ìjọba gbọ́lába wọn wá kọ tẹ̀bílígì nìsọ̀ ńlọrìjìnà wọn kọ fáwọn àjọ gbọ́lába sẹ́wọ̀n pé majority tiwọn tiwọn wọn gbọ́ lárúbáwá. nínú rẹ̀ wọ́n akọ síbẹ̀ pé sẹ́kùn bàdáwí nínú tẹ̀blẹ́gẹ́ ni sọ pé sẹ́kùn hajj sẹ́kùn bàdáwí sufi kan ní tọ́rí kọ̀ọ̀kan ní lọ́nà lọ́nà dálẹ̀ o wọ́n lọ lọ́sì hajj lẹ́yìn dáná bí ti kúkúkúkú so wọ́n lọ hajj wọ́n ní bí gbogbo yẹn ti tò sínú mọ́sálásí ànábì ni wọ́n kàn gbọ́ ní láti inú sàárè pé bébí bá dáwé n ń báyìí ọwọ́ ànábì kan jáde nínú so pé ànábì wa sọ ọwọ́ lọ́jáde orí sì wà o so ànábì wa sọ pé wọ́n bá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wá kìtì ọwọ́ yìí wá kìtì ọwọ́ yìí ipò ti kìtì ẹ̀ níbi táwọn èèyàn thousand tí wọ́n dúró tí wọ́n wòran ẹ dákun ṣé máa táwọn ẹbí ti gbọ́ fún ọ pé kíìsì ẹ̀ wọ́n náà kíìsì ẹ̀ wọ́n náà kíìsì ẹ̀. sèse ntí ò sí lójú ayé rẹ̀ ńgbọ̀ wá kú tẹ́lẹ̀ wá máa sí. àbẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ́bi sọ pé èmi là kókó ẹni tí lọ́ọ́ lanu fún tí ọjà déjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà tí gbẹ̀dẹ̀ àlùkìyà máa ti déjọ́ nù. Allahu musta'an. torí de ilé máa gbọ́rọ́ máa jọ wọ́n tán jẹ. anábìyàn sallallahu alaihi wasallam wọ́n fi wọ́n bí pa àwọn kù. ẹnìkan aṣọ kan nàbí òkú pé nu sàárì wọn wọ́n ń sẹ̀mí lọ bẹ́ẹ̀ ni wọ́n ń sẹ̀mí ṣùgbọ́n hayatan barzakhiyya sẹ̀mí sàárì kí sànàbí nìkan gbogbo ẹjọ́ bá ti wọ sàárì ó náà sẹ̀mí sàárì ẹnìkan á ní ẹ bóun ni òsín ní jẹ bẹ́ẹ̀ ànábì ń sẹmí lódodo tí bó ń sọ pé gbogbo ẹ tó bá wá sí di sàárì òun tó bá sálámà sí òkò ní kó ń bẹ síwájú kó náà kó tó dẹ́mi padà sún la kó wọn dá sálámà bẹ́ẹ̀ ti sálámà nìyẹn ìsálámà nìyẹn ṣùgbọ́n sẹ̀mí sàárè náà ìsẹ̀mí sàárè náà torí tí wọ́n bá bí wọn náà léèrè pé kò sí option láàrin méjì kọ́ ọmọ ìsẹ̀mí nù sàárè kọ́ ọmọ gbádùn kọ́ ọmọ ìsẹ̀ gbogbo àti kọ́ wà lókè pẹ̀ láéláé èwo ló mú náà ìmánì yín lágbá o <laughs> ẹ̀sùn mìtọ́rí tí èèyàn pé òun fẹ́ wà lókè ni àmọ́ sálẹ̀ ọ̀hà òun ọ̀ma tó lè tẹ̀lé bẹ́ẹ̀. subhanallah torí de eléyìí eléyìí ó fi hàn wá lẹ́yìn náà nǹkan kejì onígbà nàbí ọmọ ti ń ṣẹlẹ̀ lẹ́yìn tó bá ti kú kò lè mọ ti ọ̀ṣẹlẹ̀ tó ti kú torí nàbí ọmọ tó pa mọ́ ti ń sọ ó ní mò ń ṣe mò ń sọ àsọtẹ́lẹ̀ fún yín pípẹ páyọ Ọlọ́run lórí àwọn ará ilé ó wí tètè anábì ganu sallallahu alaihi wasallam ẹni torí rẹ̀ kọ̀kì torí kọ́nà wọn bá ti lẹ́ni tó ga débi kórì rẹ̀ kọ̀kì àwa tí wọ́n á dá ní kúkúkú tó ti kò sí bá a ti lè ga torí wọ́n kọ̀kì bóyá wọ́n ti wá sọ pé ọmọ ń tọpa ọmọ náà rí nàá bóyá wọ́n ti sọ pé ọmọ ń tọpa ọmọ tí ìbá ti kéèyàn ń tan ara rẹ̀ jẹ òkúrọ́ burúkú ẹjọ́ mọ̀ wọn ara rẹ̀ yóò máa kó máa tọ́ pamọ́ ta ló máa tọ́ pamọ́ Allahu Rabbul Alamin ọlọ́wọ́ bá nìkan ni ẹ̀rí ń tọ́lọ̀ ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni ó ní alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun àkọ́kọ́ tọ́lọ̀ ti ròyìn wọn ni pé wọ́n ní ìgbàgbọ́ sí ń tọ́ pamọ́ wàláhi la tu'min hatta tu'mina bil ghaibi ó lè gbàgbọ́ wàláhi síwájú kó tó gbàǹtọ́ pamọ́ gbọ́ nítorí wọn lọ rẹ́ẹ̀ àrírí ẹnìkan ò rírí but àgbà pé ń bẹ àbá àgbà wọn mọlẹ ìkẹtì yìí mọlẹkà ò ní wọn rírí tó sì pọ́sibù kó rí lọ́la gẹ́gùn ni àtìgbà pé wọ́n ń bẹ àbá àgbà wọ́n kútùbì yìí alukurani ní nìsín bó ló ti tọ̀ka rẹ̀ sí wọ́ọ̀rì ìjọ náà sẹ́mi pé táwọn kò fọ́ọ̀rù kúrẹ́ṣì náà wí nù torí pé wọ́n gba gẹ́gùn wọn ní sóorí tó wà ń bẹ nìsín ni pé á fẹ́ ká máa wò tó tó gbogbo àtìta ká mọ àwọn pé mọ̀lẹ́ká ni ọlọ́run ni mo ń tíra yìí ìwọ́n á mú bọ̀ ẹ̀hẹ́n gbé fún ọ. tẹ̀mọ̀ pé ẹni tí o bá ti gba tó pamọ́ gbọ́n tí ó náà nù. bákan náà òjíṣẹ́ tí wàláhì lọ́rẹ́ yìí òun náà ń tó pamọ́ torí pé èèyàn kan ní láàrin wa a ti mọ̀ inú wo. tẹ̀mọ̀ pé tí àwọn kèfèrí náà tó sọnù pé a ah, nígbà tó lọ́wọ́ abẹ́yìn òjíṣẹ́ kò wá rẹ́ ni rán mọ̀lẹ́kà sí nínú àwọn ìlú tó lajú tó lajú láwọn ẹni tó ṣe kí wọ́n ti lọ wájú nù ìmà ọ̀rẹ́ nìkan múnú wa wọ́n á dáwọ́ aró oko yìí lọ́jọ́ wa mẹ́nìkan àdàkùn ah, wa rọ̀ mí pa àti pé mọ̀lẹ́kà tó wá bọ̀ kó lórí kò sí jẹ́ pé mi ti wá jókòó sí ló ti wá bọ̀ kó tọ̀ láàrin gbogbo yàn Muhammadu làtẹ́ ló ti sẹ́yìn tòṣẹ́ mọ̀ pé kí òjíṣẹ́ gan kọjú òjíṣẹ́ ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú tọ́pamọ́ ìjọ ògbéǹde ńkọ́ ọ̀pamọ́ àbí ọ̀pá ọ̀pamọ́ tẹ́ mọ̀ pé ọ̀pamọ́ débi pọ̀pọ̀lọpọ̀ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pé gbogbo àwọn ilé ńláńlá yọ wá wò ẹ̀dá pẹ̀ mọ́ parọ́ pa wọn pé sámọ ọ̀fà ya ẹ̀dá pẹ̀ wá rọ́ mi pa pé òun náà kò ní sí ẹ̀dá tẹ́ mọ̀ pé ọ̀gbá tọ́pamọ́ gbọ́dọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bákan náà pabambarí rẹ̀ kádàrà ẹ̀wọ̀n kí n ti ń dá wàhálà alẹ́ ǹjọ́júmọ́ náà nù ẹ̀wọ̀ ìyá agboolé kan ti fọ́ra àwọn ń wò lórí láàárọ̀ yìí. ìgbè wọ́n lójú kádàrú ńdà wọ́n lọ bá tó ń jẹ́ ẹ̀wọ̀n ti forí òǹgbà pààrọ̀ ẹ̀ orí orí òun lò ó fi gbà. <laughs> subhanallah ìgbàgbọ́ wa dà ìgbọ́lọ̀ ti kọ gbogbo nǹkan kò sì sí ní jọ́ńtà sí. sẹ́wọ̀n kókò sígbàgbọ́ ni iná ń dá wàhálà alẹ́ kí àwọn Yorùbá bá fi lè gba kádàrá gbọ́ wàlá àlàáfíà ọ̀pọ̀ láàrin wọn. bàbá ńlá etí yorùbá ọ̀gbàgbọ́ wọn kò ní kí wọ́n sá ìgbàgbọ́ sí kádàrà. tí ẹ bá fẹ́ lórí rẹ̀ gẹ́gẹ́ tí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ yóò fi ya gbogbo èèyàn lẹ́nu pé àtà ah, ìgbà kádàrà gbọ́ náà ló àtà ìgbà kádàrà gbọ́ náà ló àtà ìgbà kádàrà gbọ́ náà ló ọmọ kó tún lọ tún wẹ̀wẹ̀ láàárọ̀ yìí torí pé wọ̀ ló wí mọ́ ọlọ́ngbà tó fa tí wọ́n ti gbà pé tíjà nǹkan ọba ti ló mẹ́yàn lọ wọ́n ti gba àdìdìkì yẹn tíjà nǹkan ọ̀ lásán ikú torí wọ́n fi ń gba àdìdìkì yẹn ni ẹ dákun ìdọ̀tí lọ́wọ́ alẹ́ yín bá ẹ̀ ìgbálẹ̀ eruku kúnlé aláǹtakùn ń ta òwú ká látàrí kórí pé ẹ ẹ ẹ láfíjú fa dípò kẹ wá bí tó wọ ti dá. kí ẹ tún lè sọ ti gba kiri rẹ jaba yóò ní bóńbá kílíọ̀nù ńgbàgbà jàǹkáwọ̀ bẹ́ẹ̀ ni aláǹtakùn yẹn wà tì mí yóò ní tó ń bá kílíọ̀nù gbàgbà ipe aláǹtakùn ipe òun tó kójà ká ọ àsọ fún pé aláǹtakùn tó wà ọ wà active than you are. èèyàn ò lè rówó ni ọ̀run á gbowó rẹ̀. eléyìí túmọ̀ sí pé àìgbà gbọ́dọ̀ bí wàhálà gbàtọ fẹyàwó tẹ fẹyàwó o ti wọwọ tẹ́lẹ̀ ọ arúgbó ma wọn alẹ tó sì ló gbé wọlé sẹwọn kí akadà rà gbọ fa kòbúrú wo ewu ńgbà tí o wọlé pé ẹsẹ ọtún ni kò ọ̀nà ọ̀nà tí wàá ọ ọlọmọ jẹ àwọn ti dé ní gbogbo nǹkan dàrú ẹ ńgbà àà ti ń dàrú sí pé so ibi tá a ti kọ́kọ́ dúró nì kó tó di pé lẹ́yìn irun á tún tẹ̀síwájú torí pàṣípò ti yí padà ní so inshàlá lẹ́yìn irun tẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ká tó máa bèèrè subhanakallahumma wa bihamdika.